Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi ta'ala min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla wa man yudlil fala hadiya وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته pàtàkì الذكر àmìyàtò الذكر pàtàkì ìrántí الله ní tó gbajúmọ̀ lẹ́nu Yorùbá ni àsíkìrí àsíkìrí kọ́dà wọ́n ń pa àwọn kan ní alásìkiri gẹ́gbọ́n tí wọ́n ń pa àwọn kan ní alásàlátù wọ́n se mistake ni èyàn ó sì jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ ẹni tí ó máa jẹ́ olùrántí ọlọ́run ìrántí ọlọ́run gangan lọ́lọ́run fún èyàn ó sì jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ alásàlátù ẹni tí wọ́n sọ alánàbí kìí pé dáwọn pé àwọn àwọn ibi tádàdálẹ̀ ti tó gbà wọlé nù kí wá ní gbogbo mùsùlùmí tó kó jẹ torí ẹ̀ ló fàtà fi fẹ́ pàkíyèsí sí tọ́píkì wa tò ní pàtàkì azikir tí yóò bá pè ní azikiri ìrántí ọlọ́run ní gbogbo ìgbà pàápàá jùlọ láti inú ọkàn kó tó di pé yóò máa bọ́ sórí ahọ́n alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì azikiri èṣù ń bẹ lẹ́nu àwọn èèyàn táwọn èèyàn náà ò lè takò òun ò lè dínà ẹ̀ àti ẹni tó bá lẹ̀ mọ́lẹ̀ lónìí tó gbé tọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ di tọ́lọ́run mẹ́rù ìwíkúwí ìsọkúsọ in táwọn ìsú fi sí wọn lẹ́nu àkàtú burúkú ègèdè burúkú ẹni tí ń sọ wípé Allahu akibaru subhanallah wàlà haúlà wàlà illa billah níbo láti fẹ́ di méjèèjì papọ̀ tawhid kò lè bá ara wọn dọ́gba ẹbọ ni ó sì sẹ́kù tàwídìí ó lọ kí ẹ bá pa méjèèjì pọ̀ láyé torí àwọn nǹkan wọ̀nyí pé àwọn ìwíkúwí ìsọkúsọ àtàwọn àdádálẹ̀ tó jẹ́ pé nínú ẹ̀sìn kìí ṣe sọkúsọ ṣùgbọ́n torí pé wọ́n ń wí láyè tí ò tọ́ láti fẹ́ pé àwọn àkíyèsí níwọ̀nba àṣẹjú péré ti ta tún níyì fainal adkaro wàdàáwàtí min àjẹ́lì kúrùbáti wa afdọ́lì ìbàdàt kí ahọ́n ọmọ gbẹ kó tútù kó máa dákọ kó sì máa rántí ọlọ́run kó máa pè ọlọ́run ní gbogbo ògbà nínú ìbàdà tó ga ni aláṣẹ̀bílì nínú ìbàdà tó ga ni wasalikuha aláṣẹ̀bílì àmẹ́ni wasalama والقواعد والقواعد والنتائج التي تحصل بها la yu'abbiru anha lisanun wala yuhbatu wala yuhitu biha insan ààlé ààlé ahọ́n wa ò lè sọ kò lè sọ débì kan èròǹgbà ọkàn wa ò sì lè dí débì kan níbi tó fẹjú dé ètò kéré jù mẹ́ni ká sọ wípé ayò lázimọ̀lá abdullad carol masura amu alimil khair gbogbo àwọn nǹkan tó wá lọ́tọ̀dọ̀ ànábì sallallahu ta'ala sallam gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ wa pé ìlànà ànábì oníkákọ́ bá ṣe dìsọ́kàn bí ó wà lórí wa ànábì náà sallallahu ta'ala sallahu náà sì imamul muttaqin aṣíwájú gba àwọn tí ń bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó wá pé lè lọ́sàn lè láàárọ̀ lè lóru wà ń da lè nígbà tá a bá fẹ́ sùn fún wa pé sọ̀rọ̀ kó wọ́n náà ní nǹkan tó ọmọ wú tó wá fẹ́ sùn ọ̀tọ̀ ni lílá ọ̀tọ̀ ni wíwí wà índẹ̀lì sikọ́s ọní tó ọmọ wí kódà ẹlòmí ń bẹ nígbà tí ó bá sùn tí ó gbẹ́gbẹ́ lélẹ̀ báyìí ní yas ó sùn ti ẹnu ìgbà tí ó bá dìde ní yas tàbá àfá àwọn tó wà ń tòsí ṣé wọn tó wà ń tòsí ń bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbólóhùn tá à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn káàkiri nù gbogbo àwọn tó ń gbọ́nu náà tí è ṣe oníkéwú ni wọ́n mọ̀ pé àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ ní ààyè bisimilá nǹkan míì ti rọ́pò ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn láàyè alhamdulillah tàbá sàṣeyọrí wàlá ẹ̀gọ́lò mi ti rọ́pò ẹ̀ lẹ́nu àwọn èèyàn wà àdìbárì sujúd tàbá ti tẹ̀sílìm tá a ti sọ látùtàn ó ní ìtọ́jú sí ọlọ́run sọ pé ká wí àwọn èèyàn ti fi nǹkan mí rọ́pò ẹ̀ ọ̀dà kéèyàn ṣe assalamu alaikum rahmatullah assalamu alaikum rahmatullah tó sálámù àbáhùn àníbi sọ̀lọ́lọ́ tí a sọ́lá oníká sọ pé astagfirullah astagfirullah astagfirullah àtàwọn àdìkáàrù tó kù táwọn wí lọ kẹ́nì kan sọ pé kò sí tó kàn ń belé yùn kọ́ sọ pé alif láàmì ó kàn dáa lé kálíkítà àbòlà rárá astagfirullah ló wí bẹ́ẹ̀ ẹwà o ẹtún dé o ẹtún dé o ẹtún bẹ̀rẹ̀ o ṣé ká tún ka kùránì ò dáa mọ́ ara ká ka kùránì dáa bẹ̀tí ń gbà tó sálámọ̀ tán astagfirullah ló wí ẹlòmíì subhanallah walhamdulillah yóò wá pọ̀ lọ rẹpẹtẹ kódà òun máa ń yọ báwọn bò ní òun ní wí kan nínú tánàbí sọ pé káwí àpèjúwe èyí tó tiẹ̀ tún dàbí ẹni pé ó sún mẹ́sìn yàtọ̀ sí ká tó wá sọ pé àwọn gbólóhùn táwọn èèyàn ń wí nígbà tẹ́lòmíì tají gbára báyìí dípò tí ó sọ pé alhamdulilayi lẹ́dí àyáná bá dàmà àmọ̀tánà wàlẹ́ ìnùṣò rárá wọ́n ní tọ́ bá ti jí lọ lanu síbi àlàpọ̀ ògiri kọ́ wá wí gbólóhùn mẹ́ta yìí àkàtò burúkú tí wọ́n fún ló kọ́kọ́ wí tiẹ̀ èṣù ló bá sùn èṣù ló bá jí wàlàbíkánì lè mọ̀kọ́ yẹ́dà ìndẹ̀lẹ̀ fẹ́ jẹun ká ṣe bismillah tá a bá fẹ́ mú ká ṣe bìsìmìlá tá a bá fẹ́ wọṣọ ká sọ kádàntí ọlọ́run wàlìjìmá tá a bá fẹ́ súnmọ́ ìyàwó wa ká sọ gbọ́lọ́n gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yìí ló ní nǹkan tá a wí ń bẹ̀ ó sì ní nǹkan táwọn èèyàn ti fi rọ́pò ó dà kò burú ẹnìkan sí gbẹ́rẹ́ ó sì gbẹ́rẹ́ síkà àbó sì sánrọ̀ ọwọ́ kí ló dé mo fẹ́ mọ̀ bóyá wọ́n fóògùn sóúnjẹ àbí wọn fi sí ni ó sì gbẹ́rẹ́ sétí ó sì gbẹ́rẹ́ sí pàkọ́ láti gbangba wájú ó fi dé pàkọ́ kí ló fà àpáta àsọ́rí ni ó sín gbẹ́rẹ́ sí ọrùn ọwọ́ mo fẹ́ mọ̀ torí tí wọ́n bá ti wá pẹ́ wọ́n fi nǹkan sóúnjẹ ọwọ́ wọn mọ̀ gbóná àá subhanallah mo lọ fi ṣe nítorí kámọ́ kó láyé lèyàn àti dẹlẹ́bọ tó sì padà kó láyé ọ̀nà mo bi àwọn èèyàn léèrè wọn ò rí sí fọ̀ àwọn tí wọ́n ròyìn tí wọ́n lánìlá ka níbi gbogbo àwọn ìlànà èṣù yìí ṣe bí ìtàn wọn lẹ ń kà lónìí ṣe bí ẹmọlé wọn àtàdúgbò wọn gbàtà ń bẹ láyé ẹjá lọ kí wọn ká lọ bẹ̀ wọ́n wò wọn àti tán àti mú mi lọ bìkan nítí ó wí náà ni pé wọ́n ti kúrò láyé báwo wọ́n ṣe kúrò torí pé wọ́n sin gbẹ́rẹ́ tọrùn ọwọ́ wọ́n sin tetí kí ló fa tetí wọ́n mọ̀ pé wà lápèpa ni so wọ́n sin ti pàkọ́ wọ́n ṣe òkígbẹ́ wọ́n ṣe wọ́n di àkàrábá wọ́n kétó ni wọ́n ṣe olúgbohùn kódà wọ́n tún bá kàn débi wípé gbékúdè eléyìí ńgbà tí malakul mọ́tí ò ti dé tí malaka kú ò ti yọjú nígbà táwọn aṣe gbogbo ẹ̀ wọ́n á bí àwọn èèyàn léèrè pé ẹ dákun bó ni wọ́n wà ká lọ kí wọn tó dáwọn tó bá débẹ̀ ń kò yẹ kan kò láyé mọ́ àwọn èèyàn bá dákẹ́ wọn ò tí fèsì dòní òun náà mo tún béèrè yìí ò torí pé àwọn tí ń gbọ́rọ̀ nísìn ó kéré tán ó yẹ kan tó bí 1 million tàbí kó fẹ́ tó bẹ́ẹ̀ bóyá wà sí mọ́sálásí tá a máa ṣe bóyá àwọn tó mọ̀ ń pa yóò sí bẹ́ẹ̀ ni àwọn tó wá gbọ́ lórí afẹ́fẹ́ ní ìsìn tẹ́ ń sọ pé ayé ayé ló le débi pé ẹpa ọlọ́run bá ti àwọn tí wọ́n ròyìn yẹn èmi fẹ́ ká lọ kí ẹnìkan nírọ̀lẹ́ ọ̀la pé ohun tó gbóná dé ọwọ́ ọmọlákùnrin mọ́tò tí tẹ̀dí sí tó bá rí pé àkọ́dà kò láyé wà láìláàdín gbogbo tábà wí lẹ́nu láyé táàdì sọ́kàn kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ takòtà nábì sallallahu ta'ala alaihi tó pá àjábọ̀ fọlọ́n wàdókòlù masjid mọ́sálásí wa táà ti ń ṣe sọ́lá tó jẹ́ lé ẹ̀sìn tó tún wá jẹ́ lé ọlọ́run tó jẹ́ pé ilé tó ga lórí ilẹ̀ ayé náà tún ní masjid ojúṣe ọlọ́run tó ń tẹ́bà tún wọbẹ̀ ẹ̀tún sọ báyìí ó tún ní àdíkìrù táà máa ń ṣe ń bẹ̀ àbí kí wọ́n kó jọ ń rẹ̀lẹ̀ ọjọ́ kan gbogbo ń táà sọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò píríìtì wọn ò ṣe wà sí débẹ̀ wọlékàlá afẹ́ wọlé ẹ̀gbin wọ́n ní táàwì wọlékòrójú mi dàlí tábá jáde ń bẹ̀ ó ní táàwì wọ̀nyí dalmọ́tọ̀r òjò bẹ̀rẹ̀ sí rọ̀ ẹnìkankan ò tẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀ tẹ́yìn ó wì oṣù lé kò mọ̀ tí ó wì gbàtómi bẹ̀rẹ̀ sí rọ̀ tẹ́ ti bá ń gbé kòkò ẹ̀yin ọmọ ẹ̀kọ́ lé o ọlọ́mọdé adá ọlọ́mọdé arógun o ní tó mẹ́rẹ̀ sí wúntì ẹnu ará ipọ́ o ará ipọ́ o ìlàgẹ́rẹ̀ dáàríká yàtọ̀ sí gbogbo àtàwọn gbólóhùn míì lóríṣiríṣiríṣi táwọn èèyàn máa wí ó mà lágbára o wàyàmbá gilil abdi ayun hafiz alalakari masora in tó wá látẹnu anabi sallallahu ta'ala sallam ó yẹ ká mọ̀ tẹ́bi mùsùlùmí òdodo lẹ́yìn ìbàdà àti mabnaha ala tawqif dípò tá a fi fi nǹkan mí rọ́pò ká máa wo sójì tí ọlọ́run bá sọ nǹkan kan pa eléyìí nípa àyè yìí kí ló fẹ́ ká wí àwọn èèyàn lónìí mùsọ́njò ní wọ́n ní fẹ́ pé bàbá ń bẹ láyé ni àṣírí ń bẹ lọ́wọ́ bàbá àbá lọ bá wọn èyí tán sì ti rí gbà lọ́wọ́ bàbá náà láwọn kan burúkú wọn yé mọ́ lódò ní àṣírí tánàbì fọ́ntà yìí ń kọ́ ẹjá kọ̀m̀píà ẹ̀ ànábì ń bẹ láyé ó sọ gbogbo kálímà yìí sallallahu ta'ala sallam kò sí láyé mọ́ àwọn kálímọ́tì yóò sọnù àwọn àdìkárì yóò sọnù ẹ̀yìn wá fi kàmí ìrọ́pò ó túmọ̀ sí pé tànàbì bá ń bẹ láyé náà tó bá bọ́ ní tìǹ láyé ẹbọ náà ní òsè kò ní ṣe tànàbì sallallahu ta'ala sallam ẹ wo àsọ̀láwùtì Ibrahimiyya wọ́n lọ bá nábì ta'ala sallam pé káyé àti mọ̀ bá ti sálámà sí wà nábì ọ̀kẹ́fà nà sọ́ọ̀lì àlèk ọ̀rọ̀ tó kílíà tabarẹ́ nìkan yóò rí bẹ́ẹ̀ wọ́n lọ bá ànábì gan ni sallallahu ta'ala sallam ló bá fún wọn ní àsọ̀látù ibrahimiyya ìlàwọn èèyàn fi àsọ̀látù lè fàtí rọ́pò lónìí tí ẹ bá sí láàrin àwọn tán gbọ́ tírà ọlọ́run báyà ti súnà ànábì yìí ẹ ní gbọ́ sọ̀látù mí ju àsọ̀látù lè fàtí lọ láwùjọ lẹ yorùbá yìí fàtí àsọ̀látù lè sọ̀rọ̀sọ̀lù fàtí ogun ńlá tán sì fi gbé kẹsàn ànábì ni àdápa arọ́ tán dápa máa nábì ni sallallahu ta'ala alaihi wasallam lẹ́nu kó jẹ́ àdápa arọ́ nǹkan ó tó kéyìn lẹ̀mọ́lẹ̀ kéyìn ó sìnkú ẹ̀ ká mọ́ gbọ́ lẹ́nu mùsùlùmí òdodo kankan mọ́ àsọ̀láti rọ̀ ìmí yàtàwá wí bí ẹ bá sẹ àwọn ọmọ ilé kéwú àbáwọ̀ èyí tán nìkan mọ́ wá tán dáadáa pa ọ̀rẹ́ ìmá nàbí òun ló wà lẹ́nu wọn subhanallah ọwá pọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn adikar tó jẹ́ hiya afdal ma yataharrau gbogbo ẹni tó máa wò kí mo fẹ́ wí kí mo fẹ́ máa wí fi sin lọ́hun in tó wá látọ̀dà ló gayatul matalibi as-sahiha gbogbo ń tàn bùkátà láyé ó ti kúnnú ẹ̀ wà ní hayatul maqasidi al-aliyya wà máa ti wá hùmà min al-adhkar wà da'awat qad yakunu muharrama èyí tán gbílé ọlọ́wọ́n ó lè jẹ́ haram haram sí ní kí ẹ̀ wí nǹkan kó díyẹ ọlọ́run kí ẹ̀ ṣe nǹkan kó díyẹ ọlọ́run ọ̀ṣùrìkán ó lè jẹ́ ẹbọ láì àtàdì ilé akthar náà tọ́pọ̀lọpọ̀ màtákàn gbélé lọ́wọ́ àti rí nínú àwọn eh, kútúbà súrà táwọn èèyàn hun tó ń sọ pé tọ̀ àti parí àti ka Kùránì tán o bó tẹ̀ jẹ́ pé eléyìí náà mo ti sọ̀rọ̀ débẹ̀ àwọn kójọ lọ bí àdúrà kò ṣẹlẹ̀ nínú súnà àti ìlànà tànẹ́bì sallallahu ta'ala wa sallam àmọ́gbà tán tán á kójọ tán tó bá jẹ́ pé alùkùrá náà kàṣà ìpá sọ pé fúyẹ́ wọ́n bá tún rọ ibi sínú ilé ẹni tí wọ́n lọ ṣàdúrà fún kí ni ibi ọ̀hún a ní àákà kótóbà sóràtù yàsín o àákà kótóbà sóràtù tọ́ha o kótóbà ọ̀n bẹnu tíra o ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi o ẹlọ yẹ̀wò lónìí o náà tẹ́ ń gbọ́ o kẹwọ́n sọ pé àtakò wà lélẹ̀ àfáà tẹ́ ń kiri náà ẹlọ́tún tó ọba lọ́tún lọ wo àwọn àlùjọ náà àtẹ̀sù tí wọ́n ń pè nínú kótóbà torí kò sí Islam pé kótóbà ẹwà ọlọ́wọ́ kútùbù sahihain bukhari àti muslim ǹtẹ́ ẹ̀bá ni tafsiru sura tafsiru sura báyìí tafsiru suratu bakara tafsiru suratu nisa suratu maida ibi tí ẹ̀rí ààbọ̀ ẹ̀rí ìfẹ́ ẹ̀rí kan ti pọ̀jù ààbọ̀ ẹ̀rí wà tó wà ó fẹ́ kan mú jáde fáàfáà kan àbí lìmọ́mù kan tó bá gbọ́ wà sí ìtàn káàjọ discourse pé kútùbà sura kan ọwá wá jẹ́ ẹnu ànábì ló ti wá wá òfẹ́ kan mú jáde ìpè wọn rọ́jọ síbẹ̀ nígbà táwọn mùsùlùmí ò sì mọ̀ wọn sì ẹ̀sìn ò pẹ̀lú ẹ̀sìn àfọ̀rọ̀wáyé so wọ́n rọ́bi sínú ilé wọn wọ́n jáde ní tiwọn pé ó ti yọ tọrọ kọ́bọ̀ tí wọ́n kò lọ wọ́n máa dákọ àlùjànú arẹwà bílà àríwá sàádà ya ya ya latif olùtúf bí ya gọ̀fọ́rù gẹ̀fẹ́rìlì sóhun lélẹ́yìn sọ́lọ́hun ni wọ́n ń pè hùn ó dà tí yẹn bá tó wá ń pè orúkọ ọlọ́run gan pé ya latif bó tún fẹ́ sọ fún yín pé ìwíkú lónítàn tó ń wí tó kàn jẹ́ pé ní dáa lásán ni kò sí tọ́lábù ń bẹ̀ ya latif ya latif ya latif ya latif ya latif wá ní òun lòun fi ṣàìsàn mọ́jú ya latif lọ fi ṣàìsàn mọ́jú Eh? ìwọ ọmọ ìyá mi lẹ́sìn Islam yá Latif hádà nìdá làwáyé sàbí dùá ìpinnu bí ọba ń pe ọ̀rẹ́ rẹ̀ náà tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ tó súnmọ́ tó ń sọ pé láti àbí àfáàlàtí àfáàlàtí àfáàlàtí yóò sọ fún ọ pé sí òsì nǹkan sí nǹkan sí ọ nítorí pé ó mọ̀ pé o mọ̀ pé o wà nítòsí o o sì ń gbọ́ pé òun o pé rẹ̀ o sì sọ̀rọ̀ òun kàn pé àfáàlà tí wọ́n fi nǹkan sí ọlá ó pèèyàn ó sì sọ tó fẹ́ sọ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ya Latif ìwọ ọlọ́run tó ń jẹ́ Latif ọwọ́ àforúkọ ń bẹ ṣàánú mi ya Rahman ìwọ ọlọ́run tó ń jẹ́ Rahman dákun kẹ́mi ìwọ Gafaru foríjì mi tó bá kúkú máa wí ní èdè wí sọ pé mo mọ́jú kódà thousand ọkọ́ o so inú kọ́ rìláàsì láàárọ̀ kó lè mọ́ dẹ̀fọ́ rí ìyà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì púpọ̀ nínú bí pé àfẹ́mọ̀ rántí ọlọ́run àfẹ́mọ̀ dákọ̀ ọlọ́run wà lè sàlẹ̀ ahàdín ayà súnà lè náà sì náwó amínà dìkìrì wàlẹ̀ àdì ìyà rẹ́rì mọ̀sánúnà kò sí kò lẹ́tọ̀ ọlọ́run ni wọ́n máa wí tí èsì pé wá láti inú súnà nàbì sallallahu ta'ala sallam ìntẹ́ mọ̀ fi sin lọ́wọ́n ọba nù kò sẹ́ni tó ní tí ó wà ṣe ní ìbádà rọ́ọ̀tìbà ó rán wọn létí ni in tó ṣẹlẹ̀ yìí ẹ má tẹnumọ́ la hawla wala quwwata illa billah o in tó ṣẹlẹ̀ yìí ẹ má tẹnumọ́ a'udhu billahi minash shaitani rajim o ẹ má fi lésù jìnà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yuwadhibu alayha an-nas fàyínà hada ibtidáhùn ibtidáhùn ní lam yadani Allahu bihi dídá nǹkan kan lẹ̀ ní ẹ̀sìn tọ́lọ́run yọ̀ǹda fún wa nìyẹn kí n tó parí ọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ síbi àwọn àǹfààní tá a mọ̀ rí níbi pé àrántí ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní pé azikir yàtòrúurú shaitan a máa léèsù a máa léèsù jìnnà tí ẹ bá tẹra mọ́ pé rántí ọlọ́run ọba àdísà níbi ọ̀sọ̀lọ́lọ́ sọ́là ó ní àpèjúwe ilé kan tí wọ́n ti máa rántí ọlọ́run àti ilé kan tí wọ́n ti rántí ọlọ́run bí òkú àtàlàyé ni o ilé tí wọ́n bá ti rántí ọlọ́run ilé yẹn ti dahoro ilé yẹn ti dòkú ẹlẹ́ẹ̀kejì anna yorùbá rahman kí ẹ máa dákọ ọlọ́run a máa dùnmọ́ ọlọ́run ọlọ́run bá máa sẹ̀san débi téèyàn ò lérò dé lẹ́sàn rí àtàkọ́ọ́lẹ̀ oore téèyàn ò dé bá ń jọ gbẹ́dọ̀ kìyàmà torí pé èèyàn ń pe ọlọ́run ń pe ọlọ́run kò sì máa pe nǹkan míì mọ́ tẹ́ bá ń pe ọlọ́run má pe nǹkan míì mọ́ o tọ́yẹ́ ń pe ọlọ́run ó sì tún pe nǹkan míì mọ́ àjẹ́ pé kò pe ọlọ́run ọba náà nù nú àyàtà àti kàfájú ní òní níwọ́n lè yí mọ́ta wá lá wà ní sùlẹ̀ hí jahanna ibi tó dojúkọ yẹn á fi ájò fèsì ibẹ̀ ò ní padà mọ́ tí ìsọ̀nà ọlọ́run ò ní padà mọ́ wà ní sùlẹ̀ hí jahanna nínú sọ́ràtù nìsá ní àyà 115 àti kànjẹ́ òní wàsá àti màsíyọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta annahu yuzilu le hamma wal gama ni qalb ìmọ̀ jẹ́ kí bànújẹ́ ó sí lọ ọlọ́run sì dá wa ọ̀lọ́kọ́ sọ́ràtù lè kíyàmà لا أقسم bi yawmil qiyamah wala uqsimu bin nafsil lawwamah àyàsábì l'insan àyà kàtẹ́ mo fẹ́ lò alaqad khalaqnal insana fi kabad ibi tí mo suratul balad nìyẹn a dá ọmọ yẹn sínú ní ayé tá a wà yìí inú ìbànújẹ́ àti ìdùnnú rò pọ̀ mọ́ra wọn ni ẹni tí bá ń fẹ́ kí ìbànújẹ́ rẹ̀ ó sí lọ yóò kìí sòrò mí dèkìrìlá kó mọ rántí ọlọ́run bá dáadáa kó mọ rántí ọlọ́run bá lọ́kàn kó mọ rántí ọlọ́run bá lórí ahọ́n nínú àǹfààní ìrántí ọlọ́run أنه yajlibu lil الفرح والسرور والبسط was surura wal bast ọkàn máa fúyẹ́ a máa dàbí ìgbà tí bùkátà yẹn ti bíyá ìṣòro wọn sì tí kò ń bẹ̀ torí pé yẹn pé pọ̀ lọ́n tó bá jẹ́ pé tọkàntọkàn ní fi ń pè ọlọ́run alámọ̀rí yẹn àmọ̀ fúyẹ́ tí mùsíbà bá bá ẹni tí bá ń máa pè ọlọ́run tí máa rántí ọlọ́run lọ́kàn àti olórí ahọ́n ẹni tí ò bá tí ìfojú gan ẹni tí mùsíbà bá yẹn yóò máa wò pé kọ̀ǹdíṣàn lágbájọ́ wà báyìí wàláhì ẹ̀ sì balẹ̀ ẹni tọ́kàn ẹ̀ balẹ̀ ẹni tó ti gbà fọ́lọ́n tó sọ pé ah, ó ní òtún sí wáàsí tẹ́lómìn sì ti ya wèrè tán lè mú torí mùsíbà tó débà nínú rẹ̀ annahu yúrísù yúrísù ìlmọ̀rọ̀ ọkọ̀bà yóò jọ mọ́ chẹ́kì ààrẹ yóò pé èmi tí mo sọ pé Allahu akbar ọlọ́run bá ló tóbi jùlọ èyí tẹ́ tún wá gbédé yìí kí ni kí n tún wá wí fún ẹni tí bá rántí ọlọ́run mọ́ chẹ́kì ààrẹ Eh, kíní yóò ṣe kó pọ̀ láákà ìgan yóò mọ̀ dájọ́ òdodo fún nínú àǹfààní ẹ̀ annahu yurithuhu li inaba yóò jẹ́ kó lè máa súnmọ́ lọ́hun wáyé rojú ila Allah yóò máa padà sọ́dọ̀ lọ́hun kò ní tàṣà gẹ̀rẹ̀ kò ní sọnù bákan náà anna yurithuhu dhikrallahi ta'ala lahu yóò máa dhikrallahi ta'ala ọlọ́ọ̀bá ó máa rántí òun tọ̀ náà gbóhùn náà sì rántí ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ nínú sọ́ọ̀tù bákọ́dà 152 ẹ bá ń kábẹ̀ yẹn fàdùkúrú ní adùkúrúkún nítorí náà nítorí náà ẹ rántí mi ẹ rántí mi èmi yóò sì rántí yín ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ dákun bó láti wá rántí ọlọ́run ṣé apple la fẹ́ rà ni àbí pineapple tí ẹ bá ṣe pé ká dákọ ọlọ́run ká dì sọ́kàn ká sì pé fàdùkúrú ní adùkúrúkún àtẹnìkan tí ò bá gbọ́ bá gbọ́ tí ẹ bá ṣe náà bá lókù iní sọ pé ọlọ́run ò ní rántí òun ìwọ tó sọ pé ọlọ́run lákùn mọ́ gbàgbé mi ọlọ́run mọ́ gbàgbé mi ọlọ́run rántí ọlọ́run rántí ọlọ́run kọ́ ọ̀rọ̀ mọ́ sọ fọlọ́run pé mi ọlọ́run ti sàdéhùn tó ní níbi ìrántí bá gangan bá mọ̀ hayat alkolb ìrántí ọlọ́run a máa ṣokùnfà kí ẹ̀mí èèyàn kó máa sẹ̀mí re kí ó jẹ́ pé ẹ̀mí yẹn ò ní dòkú mọ́yàn la gẹ́gẹ́ bí àdìsí tó sọ pé ilé tí wọ́n ti máa rántí ọlọ́run àti tí wọ́n rántí ọlọ́run bẹ́ẹ̀ bí àpẹẹrẹ àbí àpèjúwe alàyà tó kú ni nínú àǹfààní ká máa rántí ọlọ́run eléyìí tá à ń sọ ya ní bùkátà àti kójọ síbì kan tí ẹ bá ṣe bí tí jàmáà tó ti pa wá pọ̀ bóyá ní jùmọ́à àbí mi sọ̀látù jàmáà bóyá kalkunut

ìta àfi máa fáìlì ẹ̀ ìrántí ọlọ́run ọba ni nínú rẹ̀ annahu yuhittu al-khataya wa yudhibuha fa innahu min a'zami al-hasanati wal-hasanati yudhibu min as-sayyi'at nínú ọ̀gá dáadáa láyé oníkẹ́ ìmọ̀ rántí ọlọ́run ọlọ́run sì ní dáadáa yóò máa pa burú ó ní wípé annal abda idha ta'arrafa ila Allah ta'ala bi dhikrihi fi raha tó bá rántí Ọlọ́run nígbà tára dẹ̀ ọ́ arafahu Allah subhanahu wa ta'ala fi shidda Ọlọ́run bá yóò rántí ìwọ náà nígbà tí nira bá ń bẹ tí nira bá dé nínú àǹfààní ká máa rántí Ọlọ́run anna yunji min adabillah ìmọ̀ láyẹ̀ kó níbi ìyà Ọlọ́run kama qala ṣe sọ tó fi tì sí ọ̀dọ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam wọ́n ní ma amila adamiyun amalan an jẹ́ aláwòmínà àdábì láyé azọ̀wọ̀jẹ́l min díkìrì láyé tààlà kò síṣẹ́ kan tọ́mọ èèyàn ṣe tọ́mọ adámọ̀ ṣe tó lè là púpọ̀ níbi ìyà ọlọ́run àti kó jẹ́ pé máa rántí ọlọ́run bákan náà anna òun sábàbù àwọn sábàbù tẹ̀nzílì sẹ̀kìnà sábàbí ló jẹ́ ká lè rí fọkànbalẹ̀ afàsìkò ibẹ̀ Fitina tí ń da ọgbà ayé ní síbáṣìbò yìí tó jẹ́ ti àrùn yìí tó gbalẹ̀ kankankan yìí kòrónà wàláhì àdánwò pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀pẹ̀ lọ́dọ̀ ọlọ́run o ẹlẹ́ẹ̀kan yọjú ni yálà kọ́dárù kọ̀tẹ́ẹ̀lẹ́ kọjá kádárù láì náà kódà bó jẹ́ pàfọ́fà kọ́dárù ọlọ́run ṣáájú àfọ́fà ntọ́mọ yẹn fọ́fà ọlọ́run sọ filibari olùbáhari ìbàjẹ́ bima kasaba nínú omi àti lórí ilẹ̀ bima kasaba ta aidi nas pẹ̀lú tọ́mọ èèyàn fọwọ́ ara wọn fà àwa ń bẹ lọ́hùn ìfọ̀kànbalẹ̀ àdìkáàrù wa ń bẹ kámọ̀ rántí ọlọ́hun ni mo fi sọ wípé ní àwọn àyè kan láyé lónìí wọ́n ti ń ṣe àdìkáàrù kí rọmọdánù yìí tó dé tí wọ́n ka alukunut tí wọ́n bẹ lọ́hùn tún náà nábì nìyẹn sallallahu ta'ala sallam inda nazila pété àdánwò bá dé ẹlẹ́kún níbẹ̀ lọ́hùn ẹlẹ́kún níwọ̀ ọlọ́run lọ́ba alára foríjì ẹ̀ wo ti jẹjẹ kújẹ nínú pé corona virus dàgbà ayé láàmú táwọn eléyìn ò lè bẹ lọ́hùn ó fẹ́ dá mi lójú páwọn eléyìn ò lè bẹ lọ́hùn kí corona ó kò lẹ̀ ẹlòmíì ti make thousands ẹlòmíì ti make millions ó ń bẹ nínú àwọn tán kó uniform sí lọ́rùn tí ò lè bẹ lọ́hùn ẹ̀ ó ń bẹ nínú àwọn ẹlòmíì tó rán náà kan ọ̀nà ìbúrú kan ọ̀nà àbújá kan tí wọn ò lè bẹ lọ́hùn ẹ̀ tí ń rò wípé ibi tí àfi tí kínkínní bá gbà mú lókù ló tó lè bẹ lọ́hùn rẹ̀ tí kìnnìyàn bá tárùn bá gbọ̀n náà mú

sábàbò ṣìgáàlì lìsáàni ánìlè gíìbà ahọ́n ẹni tí bá rántí ọlọ́run kò ní ráyè ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn yìí òun ni wọ́n fi ba olẹ́lòmí fi ba sọ látọ̀ ara ẹ̀jẹ́ òun lẹ́lòmí fi ba sàkátù ẹ̀jẹ́ òun lẹ́lòmí fi ba hájù ẹ̀jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n wá bá ànábì léèrè ọ̀rọ̀ ẹ̀yìn sallallahu ta'ala sallam pé ọ̀rọ̀ ẹ̀yìn yìí òjúṣe ọlọ́run kí ni jẹ́ bẹ́ẹ̀ onídìkúrúkà àkọ́ kàbí máa yákárá o ní kó sọ nǹkan tó ọmọ ìyá rẹ̀ ò ní dunnú sí ńgbà tó bá gbọ́ ó mì tọrọ ní ọ̀rọ̀ yẹn so ńgbà tó sọ pé ó wà mutakabir ó ti nigberaga jù ó sì nigberaga lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ki tí ò bá nígbéraga ìrọ́nù méjèèjì lẹ́sẹ̀ la hawla ibi táwọn èèyàn bá jókòó sí lónìí ẹ o inú kó jẹ́ àbí kó wà engaged nínú ìrántí ọlọ́run torí ọ̀rọ̀ yìí pọ̀ nú gbèsè ayá òyìn lónìí tí ẹ̀ bá sọ pé èmi o ìyìn ní máa sọ ọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ọ̀rọ̀ ìyà nípọ̀ ni tó bá jẹ́ àfà yóò jẹ́ pé yóò kù síbi pé mo fẹ́ kọ́ ọmọ kéw mo sì fẹ́ ṣe wá sí ibi tọ́rẹ̀ wọ́pọ̀ sínú ọ̀rọ̀ yìí pọ̀ nínú gbèsè ayé èèyàn ó sì kò sí sí tí ò lè bàjẹ́ ó lè bàlìkà mọ̀ jẹ́ nígbà tó bá ti bá sọ láàtù jẹ́ torí nínú ládàá sọ láàtù wọn ti di fóńtàn so nínú ká máa rántí ọlọ́run nínú àǹfààní tààtùn orí níbi ìrántí ọlọ́run ò ní pé yóò gbé wa jìnnà sí ọ̀rọ̀ ẹ̀yìn dáadáa eléyìí yóò tún ṣokùnfà kí a lè mọ wà níbi ìrántí ọlọ́run gangan àwọn àyè ìrántí ọlọ́run àfẹ́lọ gbọ́wà sí àfẹ́lọ ilé kéw lọ́kùnrin ni àbí lóbìnrin àmọ̀jìnà sí mọ̀jálẹ́sù lágùwọ̀l gáflà ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ èṣù ibi tí wọ́n ti ń hùwà èṣù a jìnà sí a lè mọ̀ rọ́rùn rọ́rùn bá gbọ́ dáadáa a lè mọ̀ gbọ́ Quran a lè mọ̀ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀ ní mọ́sálásí àtàwọn àyè gbogbo eléyìí na a rí níbi ìrántí ọlọ́run iman tó gbòòrò ti dì sọ́kàn tẹ́lẹ̀ tó ti wà lórí ahọ́n rẹ̀ tí máa ń wí láwọn àkàtú kan méjì yóò bá gbìyànjú ọ̀hán ọkọ̀ lẹ́nu kọ́ lẹ́nu títí tó fi máa wí tẹ́bá wọ àwọn ọmọ kéékèèké ẹ wo gbogbo àwọn oríṣiríṣi fíìmù tó ń ṣe nísìn àtò ìyàwó ilé àti bàbá ilé àtàwọn ọmọ ilé wọn ò kò kọ́ wọn lẹ́nu mọ́ rárá nísìn tó fi ń pè gèdè délẹ̀ ìgèdè náà tẹ́ bá sì kó rẹ̀ jọ lóòótọ́ ẹ wò ní gèdè lórí fíìmù ni o tẹ́ bá kó rẹ̀ jọ ó ti di nǹkan lọ́dọ̀ wọn o àǹbẹ̀lọ́n bá sọ àrùn tààlà kọ́lọ̀ ń jẹ́ kó fún wa nígbà láàyè àti fi ìmọ̀ nìkan fi rọ́pò kúfùrù هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم